èyàn dé ó ní ọlọ́wọ́ ọbọ̀ òtásìkò mọ́ ìrun tání òmọ̀pírọ́ nípa irun tó ṣe pé ń jọ́ tí irun ti ń bọ̀ ìrun ń bọ̀ pẹ̀lásìkò ni inú ayà tí ó sọ fún apínú dọ́ọ̀mà ìyànlẹ́wà lórí olúwa mi ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ó ní ta sí lọ́nà èèyàn dáa fàṣíkò sí ìrún dé tàṣíkò tàṣíkò ní ìrún pọ̀ láti sẹ́mọ̀ tàṣíkò tàṣíkò ní jìbìrí ìlú wá sọ̀kalẹ̀ wábà nẹ́bì sallallahu alaihi wasallam ó kọ́ ànábì lákọ́kọ́ àsìkò orun àyílá àkọ́kọ́ àsìkò orun àlásàrì àkọ́kọ́ àsìkò orun mọ́gàríbì àkọ́kọ́ àsìkò orun ìṣáyì àkọ́kọ́ àsìkò orun àsùbá ó wá kọ tán ó fọ́ ránṣẹ́ kejì ìgbẹ̀yìn àsìkò àyílà ó kọ ìgbẹ̀yìn àsìkò alásàrì ó kọ ìgbẹ̀yìn àsìkò magrib ó kọ ìgbẹ̀yìn àsìkò ìṣá ó kọ ìgbẹ̀yìn àsìkò àsúbà ó kọ ó wá láàárín àwọn àkókò yìí èèyàn kan wá dé kò kàn make sense yẹn náà ní kí ẹgbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yíwa mẹ́jọ pé inú Bukhari ní bí ọ ni àbọ̀ ọ̀fẹ́ tó pọ́lá nẹ́bì tó kọ́ wa ní ọbẹ́ta pàdísì ní àbí kí lọ fẹ́ sọ wọ́n òun kan nítumà